mo mo náà ojo kọ́ ló ń ṣe mí àwọn ọmọ tí máa dàálẹ̀ sí wàhálà ló ń ṣe mí. àwọn ọmọ tí mo máa dàálẹ̀ sínú wàhálà àwọn ọmọ tí àwọn ọmọ ọlọ́mọ tó wà lọ́rùn tí mo. onílé o onílé. onílé ti lọ lápíopío ó lọ lákòndó. onílé tún lákòndó. oya mo fẹ́ lọ ra ebi ebi ń pa mí níbi tí mo wà yìí mo fẹ́ lọ ra pizza mo ń bọ̀. mo ń bọ̀ jẹ́ àjẹ́ sí ẹmọdétọ̀ kó máa gbáwọn èèyàn wọlé. no no no no no no no no ẹ mọ̀ ẹ mọ̀ pé mi ní àwọn ẹlẹ́dẹ̀ nǹkan kan yẹn. ọ̀dọ̀ ta ló mú ẹ̀kọ́ ọ̀dọ̀ níkì ló máa jẹ́ níkì ẹ̀ mìt nà. no aṣebínú ilé onílé ni aṣebínú ilé Biden ni ọ̀dọ̀ níkì ni. mọ́ra ẹ̀ kí lórúkọ ẹ̀ onílé tónílé ti bọ́lẹ̀ ni dẹ́ni àníkẹ́ sọ̀rọ̀ kí n wò bóyá ọ̀dọ̀ yín ló ẹ̀kọ́. ṣé mo ṣe ń ṣe mo tún ẹ̀kọ́ báyìí no. bọ́lá Ah. ti ṣe ẹ ah. ti ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe pé ẹ sọ giveaway ẹ ti ṣe. mi ti ṣe àwọn promise wa wọn ti credit tán ni. ẹ máa sẹ́ndì tèmi sí nílé mi ṣẹ́gbọ́n. Mm, that's why i love you i love you so much i love you. fún ti ọmọ kí ló kọ́ ọmọ yẹn olúwa ló ṣe bọ́dà mi fẹ́ bẹ̀yìn fún ti kí ló kọ́ ọmọ yẹn ah, ọmọ kò dún ẹjọ́ torí ọlọ́run ẹfẹ ọmọ yẹn lòun o àìkọ́ tó rò pé òun ṣe ni pé ká gbọ́ kinní yẹn mo ní mo láwọn tó lọ bá wọn èso ọ̀rẹ́ mi sì règún o mo sì règún fún mo ní bàálà tí ló jẹ́ college fund fún ẹsẹ̀ kẹsẹ̀ láti gbé débẹ̀ bẹ̀rẹ̀ láti gbà mo ní ṣódà ṣódà ìwọ ọmọdé yìí kí ló ń ṣe yín mo ní ẹ̀mọ èdè ẹ̀mọ ọ̀dẹ ọ̀rọ̀ abọ́dọ̀ ṣe ń pè kí nìyẹn ní ẹ̀mọ nǹkan tó pè ní figure of speech ni mo ní bàálà ti sọ fún yín pé kẹ̀yẹ́ bu ọba nítorí ìtẹ̀yìn tẹ̀ wá ń bẹ̀ kí n bá àlàtì yìí nígbà lọ́wọ́ bá kí lọ́ba fẹ́ ń bá àlàtì yìí mo ní wọn náà rò dáadáa ìlú èbó bọ̀dá àlàtì ń gbé wọ́n dẹ̀ command ìlú òyìnbó wọ́n command nàìjíríà láti bẹ̀yẹn he doing his thing without going mo náà dẹ̀ rí pé wọ́n ṣe ń ti gbogbo yín gbàgà tó lórí burúkú mi tó pọkọ jẹ ni wọ́n dẹ̀ ní òkè èdè ó léwé o ẹjẹ́ ajáwó lọ́rọ̀ ọba wọ́n dẹ̀ kí ọba gbogbo ala kí wọ́n pé tó kábíyèsí tó ọba tó wọ ọkìnrin lórí agbádẹ́ mọ́bìnú ọba mo ṣe orin méjì ẹ má gbà pé mo sorin méjì láti fi bẹ̀bẹ̀. mo ní wọ́n ṣe orin mo ní tí ó ti gbọ́ mo ní tí wọ́n sọ pé gba owó mo ní owó wo mo lọ́ọ́ má jẹ́ kọ́ labalà tí rẹ̀yìn láyé wọn owó lọ bá fẹ́ fún wọn mo ní pátápátá wọ́n sọ pé bá fún wọn nílẹ̀ mo ní kábọ̀ tó lọ bọ̀ fún wọn nínú tẹ̀ nádà mo náà ń bẹ ọba nítorí mo ní wọ́n torí kinní kan jà wá ń wẹ̀yìn pé ta ló ń jà nítorí àwọn ẹ̀mọ̀jú wọn gbowó tẹ́ bá máa sọ pé àwọn kan gbowó kò ń àwọn tó wà diaspora àwọn diaspora ilé ibi lè gbà ó kán gbalẹ̀ lọ́wọ́ ọba kan ṣe mo níbẹ̀ torí ti yín torí ti gbogbo ẹ̀yin tẹwà nàìjíríà tẹwà on ground níbo àlà ti ṣeṣe kínní yẹn so lọ́ba mo ní lọ́ba mi mo náà lè máa rìkọ́dù èmi o lọ́ba mi play ẹ̀ fún ẹni tó lọ jẹ kókó bàbá tó lọ sílé bàbá tó lọ jẹ kókó tí wàá bọ ní bàbá sí àtàwọn kákọ̀sì wọn mo ní olórí burúkú tó pe rẹ̀ ìlú wo ni bàbá yẹn gan tó pe l'Africa television Belgium Belgium tọ́jú padà sílé mo ní ní gbogbo ìlú ó ka Belgium mọ́ mo ní àgùntàn wa dá padà sílé mo ní play fún kó gbọ́ kò ní ṣe túré ṣe láyé òfò ló máa ṣe dànù gbọ́dọ̀ ló burúkú olè ó lọ kí bàbá kò ṣe wọ́n kú dúró sí bàbá yẹn ó tún jẹ́ ìwọ̀n. ẹ tiẹ̀ máa gbọ́ àníkì mo gbọ́ tí wọ́n ń tẹ̀ ẹ bá mi mute ẹ bá mute kẹ́ lè gbọ́ ọ̀dọ́ yẹn ló ṣe ẹ kò. mo gbọ́ tí wọ́n ń tẹ̀ láti sọ pé bàbá ló pè é wípé kó wá jẹ kókò kì í ṣe pé ó déédéé tọ́ ọbọ̀ kókò ẹ̀dọ́ náà nílé ibi tí wọ́n ti ní ọ̀fọ̀ ọ̀fọ̀ ṣẹ̀ níbẹ̀ ebi wo ni ò bá máa pààyàn bọ̀ tó ní mọmọ yó tó lójútì tó yẹ pé ò mọmọ yó tó bá yẹ pé wọ́n ti gún kókó yẹn lábẹ́rẹ́ fún bàbá Mohbad bí àtẹnujẹ ò bá ṣe pa African Television bí ò bá ṣe gbakú bàbá Mohbad kú nìyẹn ẹdọdọ ṣé kò dá kéèyàn máa mọ moyó moyó moyó ipe òkè kéèyàn lójútì kì í ṣe gbogbo bí lèèyàn ti ń jẹun ṣé mo parọ́ àníkì mention brother Latif you are very you are on point òdodo ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ òdodo ọ̀rọ̀ ni you you you are very very on point. àwọn náà inject oúnjẹ fúnra wọn náà inject indomie náà inject kó lọ jẹ́ wọ́n ti lọ inject oúnjẹ yẹn fún bàbá Mohbad ńkọ́ lọ́jọ́ yẹn nílé tọ́fọ̀ ṣẹ́ tí wọ́n tó ń ṣe condolence fún àwọn fámìlì yẹn ó wá ní o lọ kí wọn o tún lè jẹun kékeré tiẹ̀ ni kí wọ́n jẹ́ ti oúnjẹ nǹkan tí nǹkan tó dùn mí lé olórí burúkú ẹ̀ ilé tọ́fọ̀ ti ṣẹ̀ wọ́n tí máa jèsí tójú bàbá ẹ̀rẹ́ ọ̀run lójijì. a dà fún yín. ọmọ less than thirty years old tí wọ́n débẹ̀ tó jókòó tó jẹ́ pé kókó yẹn ló máa pa lórí olórí burúkú olè. ṣé ìyẹn tó yẹ kó ṣe ni èmi ló pa aṣọ bàbá ò bá invite ẹ̀ ṣé bó aṣọ ọkùnrin fún bàbá ni kọ́ọ̀tì ẹ̀fọ́ ẹ̀ ní omi gan ò nílé mu nítorí pé kí mi rò pé ta ló gbàdúrà kí irú ọmọ ti dàgbà tó yẹn kó fòṣàn lẹ́kù òbí wo ló fẹ́ tọkọ tí tọ́ba tiẹ̀ bí kẹ́nìkan bímọ fún kó jẹ́ pé díẹ̀ nìkan náà lọ alára wọn àti ẹ̀ ọmọ yẹn dàgbà kó tó mú bá bàbá ò lè sáré ọmọ yẹn kẹ́kọ̀ọ́ ó máa náà máa take time láti kúrò níbẹ̀ ni ẹ̀dẹ̀ mú yí ẹ̀yẹn ẹ jẹ́ ká fi ẹmọ tó wà lọ́wọ́ wù. onílé o ọmọ wù yín. jẹ́ kí n sáré máa lọ tí eh, Nikki bá sọ̀rọ̀ Samson kó sọ̀rọ̀ àti kókólẹ̀ màá bá yín lẹ́nu ẹ̀sìn màá ebi ń pa mí ni mi ò finú láà mi ò bójú máa mi ò kí n finú mi ṣeré mi kì í finú mi ṣeré rárá. ebi ń pa mí pẹ̀lú ojú àánú. ebi ń pa mí ni. ebi ń pa mo ń bọ̀. That's my young. Ah, well, that's a simple life ẹ mú kí gbogbo wa ikú jọ mẹ́ta nu léyìí o a pé gbogbo yín lọ nà ó. àwọn àgbà òkà yẹn wù wá. iṣẹ́ ajé ló iṣẹ́ ajé ló sọ ọmọ nù bí òkò mo máa rí gbogbo nǹkan tó ń lọ ṣùgbọ́n mi lórí ọ̀fẹ́ tí máa wọ bẹ̀ báyìí má ti wà pé yìí mo wà mí iṣẹ́ tó bá dra ẹgbá tó bá rẹ ẹgbá kó lè má ní ẹ̀ẹ́gùn ìdílé kan ló ṣe ìrọ̀nà sàn nǹkan tó fà á tà ṣe wá síbi nìyẹn wùn mí olórí wùn wọ́n ẹ morúkọ ẹ ní ọmọwùnyí ọmọwùnyí irọ́ irọ́ wùnyí ni ọmọ àlè apọkọjáyé ọmọ oyún kàṣí. ẹ má ẹ má bínú mà ẹ jẹ sọ ẹ má pè ní ọmọ wù mọ ẹ má pè ní ikú ikú ni irọ́ apọkọjáyé aláìlójútì ọmọ àlè wọn ní kò lọ ṣe díẹ̀ ní díẹ̀ ní dogun wá sá kìtìkìtì kàtàkàtà kákàkiri pẹ̀lú àwọn obìnrin tó ń support bí mo ṣe ń bọ̀ láti ibi iṣẹ́ lálẹ́ àná yẹn mo wá rí lára àwọn supporters yẹn ṣe mo bí eh, ṣe mo bí tiktok ṣe máa dédé gbé wọn wá bó ṣe gbé wọn wá nìyí mo dẹ̀ ń drive ní kílẹ̀ àwọn wèrè yìí sọ tẹ̀bá dẹ̀ wá gbọ́kàn tó sọ lánàá wọn ló ti sọ àwọn kọ́ ọ̀ máa support. Kijk, flesjes zonbescherming, gerecycled plastic. Bij Kruidvat vind je steeds meer producten die een stapje duurzamer zijn. helemaal geen plastic. Daar kan iedereen zijn voordeel mee doen. Een stapje duurzamer. Door je voordeel mee. àwọn tó ń tẹ̀lé nìyẹn àwọn tó ń bọ̀ ní o mm-hmm. ìyẹn wa ìkọ́nu wọn bá ìkọ́nu wọn máa dáhùn òun ò ní dandan ni kò lọ sọ̀rọ̀ o ṣùgbọ́n láti ọwọ́ tó wà yìí ó ti wà ní crossroad you are now in your own crossroad you can talk what happened àwọn tó ń bọ̀ nìyẹn o àwọn tó fowó Mohbad ọmọ ọlọ́mọ bọ́ nìyẹn olórí burúkú ọmọ àlè ọmọ ẹlẹ́sẹ̀ òsì méjì ọmọ ẹgbẹ́ òkùnkùn òun ló gún ọmọ yẹn pa mí rò pé ní alibi I don't think she has an alibi àwọn yẹn kàn support ẹni tó ń jọ wà nínú ẹgbẹ́ ẹgbẹ́ payanpayan ẹgbẹ́ mẹjẹmẹjẹ nítorí ẹgbẹ́ tó ń jọ wà sóti ẹyin mo tún máa ránṣẹ́ sí eh, kí lorúkọ ẹ̀gbọ́n ẹ̀ Karimot kí lorúkọ last name Karimot Ògúnbànwò eh, Karimot Ògúnbànwò eh, ẹ̀gbọ́n ikú wù wọ́n ẹ̀gbọ́n apọkọjayé wù wọ́n a tún máa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí o ẹ̀ẹ́dọ́ torí ọlọ́run ẹ̀bẹ̀ lábẹ́ ọ́ lábẹ́ ọ́ mo ẹ̀ṣẹ̀ jí ni so I can sound I sound funny mo ẹ̀ṣẹ̀ jí ni o so Karimota ńlẹ́ o ńlẹ́ o gbogbo tó mu àwọn dúró díẹ̀ o we are waiting patiently for you o gbọ́dọ̀ wá sọ tábùrú ẹ ṣe o ṣé o gbọ́ èmi ò ní pẹ̀ lórúkọ tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ò sọ ẹ́ o bó o ní sẹ́ o Kàrímọ́ Kàrímọ́ ògùn bá ń wo bó o ní sẹ́ rẹ̀ ọ̀kọ̀ọ̀kan ọmọ nǹkan iye hmm. táàbúrò rẹ̀ sọ jẹ́ gbé ta kẹ́mi rẹ̀ lè kẹ́mi rẹ̀ lè kẹ́mi rẹ̀ lè gùn láyé ṣùgbọ́n kí wọn náà lè jẹun ọmọdọ́jọ́ alẹ́ kí wọn náà lè fọwọ́ sọ̀yà ni mọ̀ pé òsì ní nàìjíríà àgbà táàbúrò ẹ̀gún eh, ìmọ́lẹ̀ tó gùn mọ́lẹ̀ pa òsì ń bẹ́ o èèyàn us ló wá o dem say ló gbọ́ o ìrọ́ tó dẹ̀ pa fún ẹ yẹn náà ni kò jù síta mo ti repeat ní last ọ̀rọ̀ tí mo sọ mo ti máa sọ ní ànísọ̀rọ̀ tán mo ti ní kó lọ confine nínú ẹnìkan bóyá máa lo voice changer ni whatever you can use tó bá máa sọ fúnra ẹni sọ kò jù sí gbòòrò ayé sọtọ kò lọ jù sórí kí lórúkọ ẹ kò lọ jù sórí agbágbé kí gbogbo ẹ máa lọ ráì ráì ráì voice changer oníṣọ ẹni tó sọ o tí o gbọ́ báyìí kọ́wọ́ ẹ lè mọ̀ o because wọ́n ní ẹni tó gbọ́ ńgbà kan pààyàn àbáàdó ṣe pòwe ẹ̀yìn tẹ̀jẹ́ Christian láàrin wa mi ipò sọ̀kan mọ́ bí ọmọ náà o ẹ mọ bínú mi mo powó tèmi o i don't know maybe it's right or not so Karimot ogun bá ń wo sọmọ pé wà á ti ẹ̀yà kan ló bí bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ so o dẹ̀ mú mi ayé ṣáájú ẹ̀ gbogbo tó sọ kalẹ̀ tó ṣe damage control ìwọ náà mọ̀ nígbà tó ló mu lọ sẹ́ńbàṣì ò níwà láti ṣe yẹn irọ́ tó pa fún ẹni o dẹ̀ ti wá rókodoro ọ̀rọ̀ tẹ́mi bá wà ní ṣó ẹ̀ Karimot àbúrò mi ti bá wà ní ṣó ẹ̀ nǹkan ti máa bè lọ́wọ́ ẹ̀ nìyẹn first pé kí ló ṣe báwo ni ọ̀rọ̀ kó ẹ̀ ṣe jẹ́ àbúrò ò ní sòótọ́ fún ọgbọ́n fúnra ẹ̀ di olóyè tó lè sòótọ́ fún ẹni pé ẹ bá jọ wà nínú ẹgbẹ́ kọ́ọ̀tì apààyàn yẹn tí mo dẹ̀ dá ọ̀tẹ̀ pé ò sí mbẹ̀ nítorí ọ̀nà ẹ̀ jì òun rí tajé ṣe lamẹ́ríkà tó wà yìí wọ́n lẹ́nu ayé lẹ́bọ o ẹnu ló ń pani ẹnu ló ń lani ọmọ aráyé lè fẹnu pààyàn kò nígbà tó máa mú orúkọ ẹ lọ sí ilé babaláwo ọmọ aráyé tó lè fẹnu là ẹ́ hmm wọ́n ní àwọn wa ló kéré jù nínú ara òun náà dẹ̀ ló lè ṣe àkóbá fún ara Kàrímọ́ ìwọ ṣì ni mo bá sọ̀rọ̀ o èmi ò nílò àràbù fún ẹ láyé hmm. mo ti kọjá lẹ́bù tá à ń àràbù fún ẹ ọ̀rọ̀ ẹ ti di ti ẹ̀bẹ̀ mo bẹ̀ ẹ́ lọ́jọ́ kòkó lọ ro sunrun tọmọbìnrin sùn gbórin mẹ́ta náà ń pè ní kó lọ jáde kó lọ sọ̀kọ́ tábúrò ẹ sọ fún ẹ àyàfi tó o bá wà nínú ẹgbẹ́ tó ti ń pààyàn tí àbúrò ẹ wà ó wà nínú ẹgbẹ́ burúkú ọlọ́run mo yẹ ẹgbẹ́ kọ́ọ̀tì tó lọ jọ́ìn àwọn ẹgbẹ́ ọ̀dájú wọ́n ní misery love company má jẹ́ kó ẹ mọ́ra o má jẹ́ kó fọṣẹ tí wọ́n yí ẹ lára o sódà tó wẹ̀ oyún kọ̀ọ̀kan o mọ́ tọrọ bá wọn jáde lọ́jọ́ ọ̀la ìwọ náà rí pé ó ti sọ ètò mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n má ṣe damage control ti bú bàbá o máa wọ́nà láti remediate ṣùgbọ́n o máa wọ́nà láti lọ bẹ̀ bàbá o èmi mọ̀ bí wàá ṣe ṣe o bí wọ́n máa pè sórí ṣòwò wọn ni wàá ṣe kan bàbá tó bí ẹ lọ́mọ o bàbá àkọ́bí bàbá òun nìyẹn òun làbúrò ẹ̀mú tó sàn palẹ̀ tó pàdánù nítorí ọmọ tó gbé dání o tọmọ òní bàbá o father unknown Amẹ́ríkà ní father unknown ọmọ tó bá ti ní bàbá là ń pè bẹ́ẹ̀ irú ọ̀hún wọn ìwọ ló kàn ìwọ ló kàn ọmọ apààyàn kí ló dé kí ló dé gbogbo òyìnbó ìyàwó tiẹ̀ tẹ́ wá ti gbọ́ father unknown ẹnikẹ́ni tó bá gbé ìlú yìí kó jẹ́ kó jẹ́ Donald Trump west president wa gan ni a ti mọ̀ pé lè yọ ọmọ yẹn ní bàbá inú bá certificate wọn gan wà bẹ́ẹ̀ father unknown a click unknown ó lọ ọmọ lórí burúkú yìí ọmọ òun yà pààyàn ọmọ òun wọn irọ́ òun wọn ìka òun wọn irọ́ òun wọn ọmọ ọmọ ọlọ́mọ ogun pa sínú ilé àwọn tó wá ń sọpọ́ọ̀tì ẹ àwọn tẹjọ wà ń bẹ̀ tán rí èmi ò rírú ẹ̀ rí ọmọ ọmọ ńgbà tó wá tó mú ọmọ tó pa wa ẹ wá ń jẹ́ táwọn táwọn èèyàn wọlé ẹ wá ní kọ́ ẹ wá ń gba fóònù wọn sílẹ̀ ah dàrúṣà bàbá àsìkú dàrúṣà gbókùgbókù ìmùbàdì nìkan ló kú ìmọ́lẹ̀ alọ́ba nìkan ló kú tí a rí any traces ẹ̀yin ọmọ gbé òkùnkùn ẹ̀rù ọlọ́run ò bà yín gbogbo ẹ̀yin ẹyẹ ayé àlórà ìkankan name it wọn ló ṣiṣẹ́ ẹgbẹ́ ló wà nàìjíríà ẹ̀yin tẹsí wà nàìjíríà ẹ máa bá ń ta ọmọ yín nínú dáadáa kọmọwé gbẹ o kọmọwé gbẹ o èmi bí nípa ọmọlé burúkú yẹn wọn ti múlẹ̀ fún gbogbo ọ̀nà ìjọba nínú ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ ẹgbẹ́ pàyànpàyàn ta lélẹ́yìn Mohbad àbí ló ló ń jẹ́ àbí àbáyẹ fẹ́ bàjẹ́ ni how do you know kórè burúkú la ẹjọ́ brọ́dà mi brọ́dà mi onílé ẹwà ń bẹ̀ ṣé ẹgbọ́n kan tẹ́nìkan kọ́ mi how do you know kìnnìkan kìnnìkan irú àwọn yẹn ẹ máa ju wọn sí gbàgà ni ẹ máa bá wọn ju ẹ máa bá wọn fún wọn sọ kó dáa. mo bọ́lá jí abdul please ẹ bá mi sọ ẹ dànù lórí burúkú ọmọ àlè gúpọ̀ sẹ́ẹ̀tì àwọn apààyàn sẹ́ẹ̀tì àwọn ẹgbẹ́ òkùnkùn àwọn nìyẹn sẹ́ẹ̀tì àwọn tó máa mú ẹ̀jẹ̀ àwọn nìyẹn àwọn apààyàn pààyàn pààyàn dídìrín àwọn apààyàn òpònú ayérada wọn èmi bìí gbogbo ọmọ tó wà nílé ìwọ nìkan ẹ wo kí ló kọ ọgbọ tó kù yẹn ibo yẹn lára àwọn Nollywood actors kí lorúkọ ẹ gbogbo bí ọbọ yẹn ṣe lọ pátá gbogbo bí ọbọ yẹn ṣe lọ pátápátápátá tí wọn ṣe pa bí kìíní ikú ẹ ṣiṣẹlẹ yẹn gbogbo ẹ lárí kí ló dé tẹ̀sí damage control tí ó bá ṣe pé gbẹ́ òkùnkùn níyí lẹ mú ọmọ yẹn lẹ mú ọmọ yẹn lẹ fi ṣètùtù láàrin ara yín gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ sínú ikú ìmọ́lẹ̀ mo ní gbogbo yín bí ọmọ orí odó ò ṣe kí nísinmi bẹ́wẹ́ ojú omi ò ṣe kí nísinmi ẹ̀ ní nísinmi lọ́jọ́ alẹ́ yín kò síbikíbi tí gbogbo ọmọ tó bá jáde lára yín máa máa jẹ̀yà ni ó lè pẹ́ ó lè jìnnà àwọn ọmọ yín máa pa láàárọ̀ mi ẹ̀ṣẹ̀ jí ni if you listen to my voice mi ò tí brush mi ti jẹun ata mo ti jẹun epo mi ti bọ́ síta inú ilé mi mo ti rí ìta kí mọ̀ ẹ̀ ṣí blind so mo wá géègùn fún gbogbo èyí tẹ́ ẹ lọ́wọ́ nínú ikú rẹ̀ tẹ́ ẹ múlẹ̀ tẹ́ ẹ sòótọ́ wọ́n lójú ojú ewé ló ń lékè omi ìwà ìbánisọ wá sọ wọ́n ní kinní kan máa ń wà lójú ewé o kinní kan máa ń lẹ̀ mọ́ orí omi báyìí ẹ̀ka rẹ̀ mo ní ikú ọmọ yẹn máa lékè gbogbo yín pátápátá ni ó máa máa hàn tí yín tó dẹ́ẹ̀tì ni bí ẹbí gba ọmọ ẹ̀ ní nísìmí lórí ẹ̀ àtàwọn bàbá olówó àtòríṣiríṣi tó lọ́wọ́ sí gbogbo èyí tẹ́ lọ wọnú ẹgbẹ́ tẹ́ wá mú ọmọ lọ́mọ tẹ́ fi ṣe tutù láàrin yín tẹ́ mú ìmọ́lẹ̀ promise ọmọ alọ́ba tẹ́ fi ṣe tutù láàrin yín tẹ́ rán kí ló ń pè yẹ ẹgbẹ́ òkùnkùn tẹ́ rán wọn ikú wọn kó lọ pa kó lọ bá yín pa òun ni òun ni akọ́dà láàrin yàbí kí lè máa ń pè mú wọn wo wàá lò ṣerú ẹ̀ mọ̀ ìwọ gan ṣàmọ̀ pàmò yẹn ti sọ fún ẹ ṣàmọ̀ kẹ́mọ̀ lẹ́sàn ó lónìí nísinmi ìsinmi jìnnà sí ẹ ó máa bínú lọ bẹ́ sódò ni ó máa lọ wá odò kan tí wàá bẹ́ sí oríṣiṣẹ́ ṣiṣẹ́ ló méwúrẹ́ tó fi ń gùn yẹ ìwọ ló máa fọwọ́ rẹ ṣera ẹ gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú ikú ọmọ yẹn lẹ́nu ọkùnrin lẹ́jẹ́ obìnrin lẹ́jẹ́ bóyá wọ́n ti wọ́n fi abẹ gbé yín jáde nù yá yín ni o bóyá gbójú ara yá yín jáde ni o bóyá wá yí padà sóhun mìíràn tó fi wáyé ni o gbogbo ẹ̀ lákọ́ papọ̀ àwọn sọ́dọ̀ dìndín ẹ̀ ní nísinmi bí ọmọ orí odó ṣe kí nísinmi ẹ̀ ní nísinmi ẹ̀ máa bínú lọ para yín ní kankan ni àyàfi tó bá jẹ́ pé gbogbo ẹ̀yin ẹgbẹ́ òkùnkùn wọ̀nyẹn ẹ̀ lọ́wọ́ níbẹ̀ tẹ́ pé irọ́ wọ̀n dá nìkan nìkan ni other than that ẹni nísinmi olórí aṣọ yín máa fàyà pẹ́rẹpẹ́rẹ́ ni olórí aṣọ yín olórí ọmọ yín èyí tẹ́ gbójúlé gbogbo tó da nínú ayé nínú ọ̀rọ̀ yín ó máa dojúrú ni beyond control àtàwọn olórí burúkú tó pẹ́ra wọn ní ìyẹn gbé àwọn àṣànà ìyàbọ̀ tó jẹ́ pé wọ́n ṣó picture ẹ̀ ìgbà tí kò lo filter oh my goodness jẹ́ ìyẹn máa bù rẹ wá o àbá wọ́n ti fi fíltà fíltà náà fi ń gbéra àwọn ẹni arúgbó ti kékeré yẹ ó wá ń parọ́ how is that logical tó sọ pé kámẹ́rà wà ń ta nínú ibi tán ilé ọmọ tí wọ́n ti tán ti tán ti threatening ẹ̀ every time tán threatening ọmọ yẹn ni kò wá ní kámẹ́rà nulẹ̀ ẹ̀jọ̀ ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyágọ̀ òjò ìyágọ̀ òjò lèmi máa ń pè ó ìyágọ̀ ni ó gọ̀ olóyè burúkú ọmọ kó tó ṣara kó tó ṣara gíẹ́gíẹ́ kó tó ṣara gíẹ́gíẹ́ ó wá ní kò sí kámẹ́rà nínú ilé wà ń ta ẹ̀yà máa gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ àwọn ẹ̀yà àwọn ẹ̀yẹ ẹgbẹ́ àwọn ẹ̀yẹ ẹgbẹ́ àṣànà àwọn apọkọjáyé àwọn ọ̀dájú ìkà ṣèbóun náà bímọ hmm, ẹnu ẹ̀ ló náà wà yẹn ṣèbóun náà lọ́mọ wọ́n ti gbàgbé kọ́ fúnra wọn síṣù ìmọ́lẹ̀ kọ́mọ ti àkọ́bí ẹ̀ náà kí wọ́n pàdánù mọ́ ṣe pa ìmọ́lẹ̀ yìí kó wọn máa káwọn kan káwọn kan máa jáde kọ́ máa ṣe damage control fóun náà ṣó lè gbà Ìyábọ̀ Òjó pẹ̀lẹ́ tiẹ̀ onífítà sọnù ẹni gbé jáde ń this is them behind the behind the filter this is iyago eh, Òjó behind the filter very ugly woman very very ugly ọmọ wà láyé o you are so ugly Ìyábọ̀ Òjó tó bi bí ẹrin mọ́lò filter kò jáde mọ́lò ṣe dẹ́ ẹ lọ gé ojú ẹ lọ gé ìdí ẹ lọ ṣé tiẹ̀ yìí máa ń dùn gan-an. she's a failed actress Our movie, tó ti ah. tí wọ́n ti to ti to ti farahàn nínú ẹ̀ in back in the years oh, ò rí kankan ṣe òun to tó tó tó ń tó wọ́n jọ ń ṣe oríburúkú mọ́lé yá káàkiri èmi tẹ̀ níbi tó tó tó ń tó èmi tẹ̀ bá lọ́rọ̀ yẹn ṣọmọ Yorùbá ya burúkú yà half Edo olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa ṣòfò dànù àwọn ìyá ẹgbẹ́ wọn parọ́ ìlú tẹ́pọ́n gbá ẹ lẹ́nu ẹ̀yìn tó lọ ṣe yẹ kó gbogbo yín ẹ wọ́ dànù pé Mohbad tó ń lé kiri ọmọlọ́mọ tó ń lé kiri tó fi kú léka wàá wá ní kò ní rí kámẹ́rà nu lẹ́jọ́ torí ọlọ́run a lọ́wọ́ sísá wa o kí ló ń jẹ́ sexy lizzy? lálọ́ọ̀dù làwọn tiwọn wọ́n dẹ̀ sòótọ́ pé àbíkọ́ mi wà bẹ̀ wọ́n ní gbogbo ilé tó wà lẹ́kì tí wọ́n rà kámẹ́rà ti wà ń bẹ̀ wọ́n ti gbogbo wọn ti fi kámẹ́rà sí àfi tí wọ́n fúnra ẹ bá kọ́ tẹ bá dẹ̀ wò dáadáa mọ́ ọ̀rọ̀ alẹ́ yẹn ni ipò òun ló kọ̀ ẹ tó máa fẹ́ jogún ilé ẹ̀ ha Ìyábọ̀ Òjó ìyẹn ẹgbẹ́ àṣàlà ìkà ní gbogbo yín wọn ẹlẹ́sẹ̀ òsì méjì lẹ́ o àwọn òkè ẹ̀ tó jẹ́ bàbá ọmọ rẹ o lọ díẹ̀ ní kó lọ́gbọ́n mo fọlọ́mọ fádà òun náà we all know that tí wọ́n bá láyà lọ díẹ̀ ní damage control tó ń ṣe káàkiri gbogbo ẹni tó wá ń ṣe ṣó bàbá ẹ̀ ṣọ́ra yín bàbá ń kọrin bàbá ń ṣe bàbá ní bàbá ṣe fẹ́ kó kúkú depression ni ẹ ti pa ọmọ ẹ tí wọ́n kóun náà lọ dànù that's the only way tí bàbá mọ̀ grieve. mọ́mí iṣẹ́ ti ṣe tán ni mọ́mí iṣẹ́ ti ṣe tán ni thank you ma. ẹ má bínú àwọn ẹbí mi ló pè yà ẹ ṣe mo dúpẹ́ gbolé. All Thank All right. you so Thank much. Thank you so much. Mr. Samson. Hello ẹ̀yin hello ẹ̀yin ará mi ẹ káàsán ọ̀sán làwọn wà mí báyìí ẹ sọ̀rọ̀ ìmọ́lẹ̀ ọlọ́run tí ń bá wa ṣe á dẹ̀ ṣe láṣeyọrí ọ̀tá lójú máa ti o ojú ò ní ti àwa justice for Mohbad gbogbo àwọn ẹni bíi àwọn amòkùnṣìkà àwọn ẹni ìdìbàjẹ́ tọ́lú èpò táwọn bá ta táwọn bá ta fà sókè àwọn á yí odó sórí Ṣàngó ti ṣí odó wọn rẹ́dí ó ti là á ọfà wọn àwọn náà ló máa bá torípọ̀ sọ́wọ́ ní àrígiṣẹ́gi wọn lórí ara ẹ̀ ló máa fi rù ú wọ́n dẹ̀ ti sọ́wọ́ lọ́wọ́ tọ́bẹ̀rẹ̀ bá nà wọ́n lára ẹ̀ ló máa fi nà wọ́n dẹ̀ lẹ́lùlù tó bá ti fà jù wọ́n lórí ara ẹ̀ ló máa fà sí so gbogbo nǹkan tó ṣe lọ́lẹ̀ ìpá àwọn bò mọ́lẹ̀ yẹn ó ń padà sórí wọn ó ti ó ti ń rìn wọn o ó máa tó tọ̀ wọ́n já wọ́n sì ń jára ni wọ́n tí ìbáṣọ́lẹ̀ wọ́n sì máa já sọ́jà wọ́n máa já wọ́jà o kò sí ìtọ́lẹ̀ fìdí wọn mọ́lẹ̀ wọ́n máa já wọ́jà nítorí pé ẹ bá ti pé ṣoṣo á ṣe kí ni ààrẹ ṣoṣo ẹ̀hẹ́ so wọ́n ti jáwé sẹ́nu wọ́n dẹ̀ ti rí já odi so bó ṣe jẹ́ nìyẹn wọ́n ti ń ṣe tipẹ́ wọ́n ti ń mu jẹ but eléyìí Ah, wọn ò lè mú jẹ o lágbára àwọn tó ṣẹ̀dá ayé lágbára agbára tá a fi ṣẹ̀dá ọ̀run lágbára májẹ̀mú tá a fi ṣẹ̀dá omi tá a fi ṣẹ̀dá afẹ́fẹ́ oòrùn òṣùpá àtìràwọ̀ èyí tá a fi bálẹ̀ sọ̀rọ̀ gbogbo nǹkan báyẹn gbogbo àwọn tó mọ̀ pa Apu wọn ò ní sinmi o ikú ọkọ tọmọ wọn yọ ohun gbogbo wọn máa yọ bẹ́ẹ̀ ló máa rí mo fẹ́ gba whatsapp number eh, mr lati fún private kinní mo ti sọ kinní mi nù so mo ṣe change phone mi nísìn so bóyá tó bá dé bá mi sọ fún wọn so kọ́ lè send ẹ̀ sórí inbox mi mo fẹ́ bá wọn sọ àwọn ọ̀rọ̀ kan privately ọlọ́run á ràn wá lọ́wọ́ a kú oríire ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́ ó dẹ̀ ti parí ẹ̀ iṣẹ́ olúwo lè bàjẹ́ gbogbo àwọn ẹni burúkú yẹn máa wò wọ́n wọ́n tó máa já aṣọ tó máa já wọjà wo ojú ló pẹ́ sí. Si ojú ló pẹ́ sí akólòlò tí ń pe bàbá o akólòlò tí ń pe bàbá lójú wọn tẹ́lẹ̀ ní pé yamayama la máa máa ṣe èdè àìyedè ẹja dà wọ́n rú ẹja ṣe báyìí bọ̀gbà tó yá tásìkò tó tásìkò tó ọlọ́run fún rẹ̀ ó wá sọ̀kalẹ̀ ó wá ń gbà ṣàkóso wọn ò mọbi tó máa máa sáré sí mọ́ wọn ò mọ̀ o bóyá àwọn ọmọ Egypt ṣe ṣègbè nínú òkun pupa bẹ́ẹ̀ gbogbo wọn ṣe ń ṣègbè lọ́wọ́lọ́wọ́ wọn ò lè sọ̀tà ni o. Goedemorgen, dames. Bij de kippenboerderij van Kipster zijn ze heel duurzaam. En de kippen kunnen er lekker hun kippending doen. Luxe kipjes. Dus ga je naar Lidl voor. Kipster, het duurzaamste ei ter wereld. Exclusief bij Lidl. gbogbo ohun ṣe yẹn sàkámàjẹ ni ẹ wọn rí aṣọ kan sínú kinní kan ẹ wo ẹ yẹn lẹ sàkámàjẹ gógó nìyẹn gógó ò wa o gógó ò wa n tó dá wa lójú ni pé ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láìsí kíni láì jìyà ẹni tó bá lè ti ibi dàpàyàn dandan ni ibi dà ló máa ṣe kíni ló máa fi pa bó ṣe rí nìyẹn ẹ jẹ́ kí n rest submission mi fún àwọn others láti sọ̀rọ̀ any nice time bye for now bye. Thank you very much Mr. Samson ẹ ṣe gan fún wonderful submission yẹn màá bá yín jíṣẹ́ fún brala títí wọ́n bá ti dé thank you very much sir so uh, mama d are you there, jíṣẹ́ mama d. ẹ ká ẹ sọ̀rọ̀ Mama D, are you there? All right, Shinko, last one of justice. You want to say something? Can we have you? abc tuntun pa owó. bóyá o lè sọ̀rọ̀ báyìí yá. ṣé ń gbọ́ mi sà abc tuntun pa owó. ẹ fi sílẹ̀ fi sílẹ̀ wait now veron o ti gbàgbé nǹkan tá a sọ ni we don't want distraction anything tó bá ń lọ lórí platform wọn jẹ́ kó máa lọ you get ẹ̀hẹ̀ justice yẹn ni ká face ní ìsìn tó bá tún gbé ọ̀rọ̀ aries wá síbi ìbàdàn bá tún bẹ̀rẹ̀ sí ní sọ á tún mú distraction wá aries la tún máa face. Wumi, Wumi, ni kò jẹ́ ká fèsì ẹ jẹ́ ká fèsì Wùnmí. Wùnmí àwọn kan pọ̀ ilé wọn nípa ọmọ wọn ní ta ló máa ẹ jọ torí ẹ náà ẹ yá bí ọmọ tẹ wà ní láìpẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí báyìí ta ló máa níwọ ọmọ yẹn ní ọmọ Wùnmí ta ló máa gbàdúrà kí ọmọkùnrin ẹ kó fẹ́ Wùnmí àyà. As- bẹ́jọ yín commenters ta ló máa dá mi lóhùn ta ló máa gbàdúrà. wọ́n ń ẹ̀ sọ̀rọ̀ ẹ lọ wọ́n ẹ̀ definitely kò sẹ́ni tó fẹ́ fẹ́ nìyẹn láyà. ta ló máa gbàdúrà ìwọ ẹ̀ ìwọ tó yẹ pé indomie nìkan ló máa ń sè indomie ẹ̀kan tó wá tún sè é omi máa ìwánú ẹ̀ ni àwa ṣe indomie indomie ò ní tún jiná wàá ṣe indomie. Mohbad màá tún fi kíní kan màá tún fi ogún sínú índómì yẹn mo gbọ́dọ̀ tún sùn lọ wàá wàá lọ wàá lọ gbé wàá lọ gbé Lámídì ibi tí mo bá ti bá ti ń sùn wàá lọ gbé Lámídì wàá wàá lọ gbé wàá gbé sẹ́gbẹ̀ Lámídì wàá gbé Lámídì sẹ́gbẹ̀ báyìí. ẹ̀yin tí wùn mí ẹ fẹ́ ṣorí burúkú ni. wá tẹ́sí lè sọ òótọ́ fún mi wá tẹ́sí lè sọ òótọ́ fún mi. àwọn kan ní pé ẹ eh, Wunmi will get away with, it, with a murder case with a murder case wàhálà tẹ̀lé àìsínmọ́ bílẹ̀ làzílà wà mo fi ilẹ̀ ọ náà búra tí Wunmi bá get away with this murder case. Tinubu bá gẹ́tì get get away with this murder case wàlẹ́kẹ̀láì kò lè dá fún Nàìjíríà mọ́ ṣèbí kékeré lọ́yìn. onílé ẹ blọọkì ẹ tó pè ní Bella Sweet twenty four yìí. ma mo ti gbọ́ ma bẹ̀rẹ̀ ọ̀nà ó máa sọ̀rọ̀ ẹ lọ make it brief please so that another person can so, hear me ṣebí nǹkan kan lọ́yìn ṣẹlẹ̀ sí wọn ní eh, African Cup ṣebí ọyìn gba kọ́ọ̀pù lọ́wọ́ wọn ní African Cup ọyìn máa lùsọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọyìn máa lùsọ̀ ọ̀pọ̀lọpọ̀ tọ́ba fún bàbá yìí ní justice wà láì tàláì sí mọ́bí láì ọyìn máa lùsọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ ní pé òkè kó máa pa àwọn ọkùnrin wa jayé àbí ẹ ní kó máa pa àwọn ọkùnrin wa jayé ìgbà tó bá tẹ́ fún wa ní justice ìgbà yẹn ni màá tó padà lọ sí nàìjíríà tí wùmí bá ṣe DNA ṣé mo kí mo ti sọ fún ẹ̀wọ̀n mi tó bá ṣe DNA tọmọ yẹn bá bọ́ sí sí fún pé Mohbad ló lọ mọ́ màá ra tíkẹ́ẹ̀tì wá sí nàìjíríà màá dẹ̀ ti mú Liam ní màá lọ mú màá mú lọ sí shopping trucks suit shopping trust ọmọdé trainers Nike ọmọdé màá wà fún Lámìdí ìyẹn tó bá jẹ́ ti làmí tó bá jẹ́ ti Mohbad o tọmọ ẹ bá jẹ́ ti Mohbad o tó bá tún wá ṣe díẹ̀ nìyẹn tán màá tún wá dọ̀gbálẹ̀ fún ẹ báyìí màá dọ̀gbálẹ̀ fún ẹ Wùmí màá dọ̀gbálẹ̀ fún ẹ màá ní gbogbo nǹkan tí bá ti sọ sí ẹ gbogbo ọ̀rọ̀ tí bá ti sọ sí ẹ wù mí dáríjì mi má bínú ìyá mi màá dọ̀gbálẹ̀ màá lie down flat tó bá jẹ́ white mo wọ̀ màá lie down tó bá jẹ́ nínú inú ìwòfọ̀ mo wà tó bá jẹ́ pé white mo wọ̀ màá lie down flat báyìí pé màá bẹ̀ Wùmí màá bẹ̀ pé Wùmí jọ má bínú gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ sí ẹ àṣé Mohbad ló ń lọ mọ màá lie down flat báyìí màmá bẹ̀rù mí ni ṣùgbọ́n tó bá jẹ́ pé Mohbad kọ́ ló ń lọ mọ bọ̀ láìtàlá gbogbo èpo ayé yìí gbogbo èpo ayé yìí òun ni máa ṣe fún ẹ. òun máa ṣe fún ẹ nítorí ọmọ yẹn ò jẹ́ kó dúró jayé ò jẹ́ kó dúró jayé ṣe fẹ́ sọ fún mi pé àtìgbà tí Mohbad ti kú àtìgbà tó ti kú ó fẹ́ sọ fún mi pé ó ní sand sleep ṣe fẹ́ sọ fún mi pé àtìgbà tí Mohbad ti kú ṣe fẹ́ sọ pé òun sùn dáadáa ó bá rò bí a ò lè pa Mohbad gbé Mohbad kò ní fọ ẹ nísìnyí Mohbad Mohbad Mohbad má sùn o má sùn o gbogbo nǹkan tó ń kọ́ sí yìí má sùn má sùn gbogbo tó ń kó wa sí yìí má sùn ah ayé mà níkà o. all right my brother eh, ẹ jẹ́ ẹ sáré sọ one or two things lórí ọ̀rọ̀ tí eh, eh, last born of justice ń sọ lọ náà but èmi fẹ́ direct ọ̀rọ̀ ti tèmi lọ sí gbogbo ọ̀dọ̀ ẹ̀yin abiyamọ ìkà gbogbo ẹ̀yin ọ̀dọ̀ ọ̀dájú abiyamọ játijàti lásánlásán tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ òdì sí bàbá Mohbad tẹ́ ń sọ̀rọ̀ sí bàbá yẹn ìkànnì yẹn burú o ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ó mọ ti kinní kan tì síbì kan ẹ̀ ń ṣe abiyamọ gidi gan o ẹ̀ ń ṣe abiyamọ gidi kankan rárá ó ti wù kó kéré mọ gbogbo yín dẹ̀ lẹ bímọ o gbogbo yín pátápátá lẹ bímọ ẹ bímọ débi wípé tọmọ yín bá sunkún wá bá yín lé mo sì ń sọ ọ́ tó sunkún wípé bọ̀dá alágbájá kan nà òun níta ẹ máa gbó bí ajá tẹ̀lé ni téèyàn kan bá wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ̀gàn tó ń bímọ tó ń bí yín wípé ẹ ṣé torí ọmọ tọ́nà lẹ ṣe wá ẹ máa ẹ ta mọ́ òun náà ni ẹ ẹ pa odindi ọmọ ènìyàn ẹ pa ni kò ń ṣe pé ẹ̀sọ̀ fọ́ lórí o ẹ̀sọ̀ kò fọ́ lórí ẹ pa ṣé ikú tí Mohbad kú ṣe lójú gbogbo yín ṣó jẹ́ náṣọ́ra ikú ni tẹ́ ẹ̀ fi lè sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà tẹ́ fi ń sọ̀rọ̀ bí ẹni tọ́rọ̀ ò dá lẹ́nu ẹ̀ bí ń bẹ́ sá ẹ̀ ẹ́ ṣe tẹ́ sọ̀rọ̀ bí òpònú tí ò ṣe ẹ̀gbọ́ ẹjọ́ tó wà ńlẹ̀ yìí ni gbogbo ẹnikẹ́ni tó bá ti wá ń jáde tó bá ti ń sọ pé Wùnmí báwo ni ikú ọkọ ẹ̀ ṣe rí bàbá ọkọ ẹ̀ jáde ó ní bàbá ló pọ̀ ọmọ ẹ̀ prime boy jáde ó ní prime boy ni ìgbà kan kò prime boy kò sọ pé kinní kan industry lord ni ṣe é ponú ṣe é gbọ́nà etí yín di ẹ̀gbọ́n nǹkan tó ń sọ ni tẹ́ ẹ̀ fi lè sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà tó fi jẹ́ wípé àtàmọ́ má tamọ̀ lẹ́ ń wí lórí ọ̀rọ̀ justice yìí kẹ́dẹ̀ rè kò sí nǹkan tẹ́ ẹ̀ tí ì sọ tán kò sí nǹkan tẹ́ ẹ̀ tí ì sọ tán ẹ́ tọ́ba bí yín lélẹ́yìí ẹ̀ ń give excuse ẹ̀ sọ pé pizza tí bọ́dà láti lọ rà wá ni tọ́ba sọ eléyìí ẹ̀ ní kinní kan ni tọ́ba sọ tọ̀hún ẹ̀ ní kinní kan kò síbi tẹ́ ẹ̀ parọ́ mọ́ kí ló dé kí ló dé ẹ̀rẹ̀ róòtọ́ ọ̀rọ̀ ńlẹ̀ ẹ̀rẹ̀ lè sọ àdàbí abiyín àdàbí abèrè torí gbogbo wa gan báyìí yàtọ̀ sí bàbá Mohbad gbogbo wa gan báyìí àmọ́ nǹkan tẹ́ ẹ sọ pa ṣe tẹ́ fi ń rojọ́ wa ká àmọ́ nǹkan tẹ́ ẹ sọ pé àṣẹ tẹ́ fi ń rojọ́ wa ká ẹ̀ ní kúre gbogbo yín gbogbo yín pátápátá tẹ̀ ń lọ́wọ́ nínú support tẹ̀ ń fún ọmọ yìí yẹn sìn ni kíní yẹn sìn ti wá ó ti wá ó ti wá ń lọ rampant gan ìkan ní ìsìn obìnrin kan náà tún ló gún ẹ̀gbọ́n ẹ̀ pa obìnrin kan náà ó tan ọkọ ẹ̀ lọ sí ó tan ọkọ ẹ̀ lọ sí ó tan ọkọ ẹ̀ lọ síbì kan ó lọ dáná sun kí ló dé sóúnjẹ ajálẹ̀ fún àwọn ọmọbìnrin ni ṣé àwọn ọmọbìnrin ṣáà lẹ ṣe ń bíríìdì wọn gan lẹ́nujọ́ mẹ́ta yìí ìwọ tó o jọkùnrin o jẹ́ la etí ẹ kó o dẹ̀ la ojú ẹ kó o jẹ́ kó rí ẹ pé farabalẹ̀ kó wo ìdílé tó ti fẹ́ fẹ́ ọkọ tó ti fẹ́ fẹ́ aya wo ibẹ̀ dáadáa o ò ní ṣìgbé o níwọ̀n tó jọkùnrin ẹ̀yin tẹ́ jábí amọ́ tọ́ ní wèrè ọlọ́mọ níyí wèrè ọlọ́mọ níyí o ẹ mọ́nítọ̀ àwọn ọmọ yín ẹ mọ ibi tó ti fẹ́ fẹ́yàwó dáadáa o ẹ mọ ibi tó ti fẹ́ fẹ́yàwó dáadáa kó má padà kó yín sí wàhálà ayérayé ẹ ṣe tẹ́lómi bá tún lọ́rọ̀ ẹ ká sọ welcome host. ó ṣe gan ojú ò ní tiẹ̀. yes sir ojú ò ní tì